akínyìn káàbọ̀ lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí ètò táwọn bá lọ bọ̀ lórí ajé alájà tí Omi Alaje bí ajé ọba ṣe kókó olórí ọba nílẹ̀ Yorùbá kábíyèsí o ọba Ọọ̀ni Ilé-Ifẹ̀ wọn ò ní ládùúgbò owó yẹ kí wọ́n sọ pé àwọn ò tún bàjẹ́ kí ni kábíyèsí tó wá tí wọn ò ní. kábíyèsí mi ọ̀jájá mo ṣe é ruwá dájí ọba o mo ṣe é ruwá dájí ọba mo ṣe é ruwá dájí ọba o. bàbá mi ọ̀jájá hmm, wọ́n mọ ìyá ajé nì. èmi wò ó pé bí kábíyèsí ṣe ní lárí tó pọ̀ yẹ kí wọ́n tún máa bàjẹ́ mọ́. ibi táyìn náà ti mọ pàtàkì ajé nìyẹn wọ́n mọ rírì ajé wọ́n mọ rírì ajé wọ́n mọ kátó pè lájé òun ló jẹ́ káwọn náà ó pàtàkì ajé ni wọ́n ṣe sọ ọdún ajé nílẹ̀ Ifẹ̀ eh, eh. ni wọ́n ṣe sọ ọdún ajé ní ilẹ̀ Ifẹ̀. àwọn òyìnbó aláwọ̀ funfun wáyé wọ́n wá bẹ̀. gbogbo àgbáyé ló ń wá sọ ọdún ajé nílẹ̀ Ifẹ̀ àwọn òyìnbó aláwọ̀ funfun àwọn ń wá gbogbo ibikíbi ni wọ́n ti ń wá gbogbo ilẹ̀ adúláwọ̀ ò ní wọ́n ti ń wá síbẹ̀ wá bo ajé nílẹ̀ Ifẹ̀ wọ́n mọ rírì ajé wọ́n mọ nǹkan tán pè ní ajé wọ́n mọ túmọ̀ ajé wọ́n mọ bájé ṣe ń bàyàn gbé wọ́n mọ túmọ̀ bí ò bá sájé lára èèyàn mọ́ wọ́n mọ tó lè ṣẹlẹ̀ ni wọ́n fi ń lọ sífẹ̀ lọgbà náà fi ń wá sí ọdún náà ṣe ń wá bá wa ṣọdún ajé. Hmm. ọ̀dà kórìíta tá a dé ìyá alájà Kudirat Yomi Alajo ń béèrè béèrè kan lọ́wọ́ yín pé àwọn àìsàn wo lẹ̀ mójútó ẹni tó bá ní wàrà. ọkùnrin tó ní kinní kan tí mo fẹ́ fi kún ọ̀rọ̀ ajé yẹn òun ló jẹ́ kó dàbíi pé kò sí ìgbà táwọn èèyàn kì í bọ ajé ní àgbàlá omi alájù. kò sígbà kò sígbà táwọn èèyàn kì í wá bọ ajé ní àgbàlá omi alájù kò sígbà ẹ tí ò ní jẹ́ pé à ń bọ ajé lọ́wọ́ ajé wọn ni ìyá ń bọ ajé lọ́wọ́ kódà ẹlòmíín wá jòkó síbí nítorí ajé yìí àfẹ hmm. ìyá àsàfẹkẹ bọ ajé fún wa ìwọ tó ń gbọ́ mi lénìí ajé ṣe pàtàkì nínú ayé ẹ̀dá ajé ò ní sálọ lára gbogbo wa àṣẹ Èdùmàrè ajé ò ní dágbére fún wa o àṣẹ Èdùmàrè ajé á pe ajé sínú iṣẹ́ wa ajé ò jẹ wa lóhùn àṣẹ Èdùmàrè ìwọ tó ń gbọ́ mi lẹni ajé ṣe pàtàkì ó ṣe kókó ajé jẹ́ nǹkan gidi tó yẹ kí ènìyàn ní ẹni tájé bá jókòó tí wọ́n á mọ wò wá ní bóyá ó lọ owó ògùn owó kọ́ ló lọ ṣe o ògùn ajé ló ṣe ajé ló ṣe ajé ló bọ òun lajé fi jòkó tì. yóò wá dàbí pé ni náà ṣẹ́ṣú owó. yóò dàbí kó lọ ṣẹ́ṣú owó. Hmm. oṣù owó kọ́ ló ṣẹ́ ajé ni kò bọ. ajé rẹ̀ ni kò ṣàwárí. Hmm. wọ́n bá pajé síbi iṣẹ́ ẹ̀ ajé ò ní àfẹ́ẹ̀tì kankan tó ní ṣe fún yàn kò ní àpadàbọ̀ kankan pé tó lè dọ́jọ́ wájú kí nǹkan kan máa ṣẹlẹ̀ kò sí riba kọ́sọ̀ kankan nínú ajé bíbọ ìwọ tó ń gbọ́ mi lénìí ajé ò ní rí bakọ́ṣẹ̀ kankan kò ní àpadàbọ̀ kan bóyá orí lè mọ fún àbí kankan lè mọ ṣẹlẹ̀ sọmọ àfi táwọn ọmọdé ọmọ ẹnìyẹn náà bá tún mọ lájẹ lókù hmm. kò sí kankan gbogbo nígbà ìwáṣẹ̀ tẹ bá wo kíní owó táwọn bàbá wa ná nígbà ìwáṣẹ̀ òun ló wà lára igbá ajé ńláńlá tó wà wájú mi tí gbogbo ẹ̀yìn àgbáyé ń wò èyí tá a mọ̀ sówó ẹyọ. owó ẹyọ àdáná nígbà ìwáṣẹ̀ òun rèé Ebo la sì ti rówó yìí gbà náà. Nínú ọ̀dẹ̀ náà ti rí àlùmọ́nì inú odò ni. Kì í ṣe èyí tá a tẹ̀ tí fún àkókò yìí. Láyé eléyìí obi gangan owó tá a ná nígbà ìwáṣẹ̀ òun rèé ohun àlùmọ́nì inú odò gangan òun nìyí ìwọ tó bá gbọ́ mi lé ní eléyìí ò ní riba kó sàn kankan kò lórí kankan tó fi fọyàn kò ní àpadàbọ̀ kankan kò ní ẹsẹ̀ kan téèyàn ń lò tó ń tán tó bá gbọ́sẹ̀ fún ọṣẹ átán ọṣẹ ọ̀tán ọṣẹ átán lẹ́fúlẹ́fú náà ọ̀tán ajé yóò ẹbú átán ọṣẹ átán ajé ò ní tán lára rẹ jẹ́ kán pe ajé sínú iṣẹ́ rẹ kí wọn náà kí àwọn ọmọ ẹ lè rí ẹ gẹ́gẹ́ bí ìyá kán lè rí ẹ gẹ́gẹ́ bí bàbá torí bẹ́ẹ̀ yàn bá tọ́jú ọmọ ọmọ òrí yẹn gẹ́gẹ́ bí olùsì. ọmọ ọ̀dọ̀ ọmọ lọ́mọ hmm. tààrà àdúgbò tó bá pè tó bá níwájẹ́ kí. ìyàwó gòdì ìyàwó níyàwó. ìyàwó níyàwó níyàwó lálọ́ọ̀dù ni mo bá yàwó ẹ̀ sùn. Hmm. tó o bá ti níṣẹ́ lọ́wọ́ tó o lájẹ́ lọ́wọ́ ìyàwó àdìyàwó lálọ́ọ̀dù lálọ́ọ̀dù á máa bímọ ẹ̀ ìkórè tata adéyẹ alájà kúdúrà tí omi alájà bá mi yọ̀ǹda nọ́mbà tó wọlé ìwòsàn ìbílẹ̀ yín bo gan ẹlẹ́wà nípínlẹ̀ Kwara nọ́mbà mi ni zero eight zero zero eight zero six two six two six two four seven four seven four nine zero eight zero zero eight zero six two six two six two four seven four seven four nine. odò ẹ̀fọ́ ni mo wà lóṣèré ní ìlú Ìlọrin Kwara state. alájà ni wọ́n máa ṣe ètò yìí kí wọ́n sì máa láìkẹ́ èèyàn mẹ́rin tó bá ṣe àrẹ̀ jùmọ̀ fẹ́ kẹ́ bọ ajé fún lọ́fẹ̀ẹ́ pẹ̀lú ògo Ọlọ́run yín mẹ́rin tẹ́ bá ṣí ààrẹ jù tá a rí bẹ́yìn lẹ ṣí ààrẹ jù ọ̀fẹ́ láàbọ̀ ajé fún yín. èèyàn mẹ́rin tó bá ṣí ààrẹ jù tó sì láìkẹ́ jù àbọ̀ ajé fún lọ́fẹ̀ẹ́. lọ́fẹ̀ẹ́ àti nírọ̀rùn. ọ̀dà ìkórìtà tá a dé yà lájà kúdà tí o máa lájú wọ́n béèrè lẹ́ẹ̀kan pé irú àwọn ìṣàwó gan lẹ̀ mójútó lágbàlá yín ẹni ó ní egbò àdá àjínẹ́ṣẹ́ lè mójútó mọ́. pẹ̀lú ògo Ọlọ́run. ẹni tó ní rọpárọsẹ̀ ńkọ́mà. lágbára Ọlọ́run ipò Ọlọ́run ó kà ẹni ó ní ẹ̀jẹ̀ ríru ńkọ́ mà. pẹ̀lú ògo ọlọ́run ẹ̀jẹ̀ ríru. ìkáwà tí wọ́n rò póbìnrin lóyún tóbìnrin ò sì lóyún. ká pè ní ìjú. irú ẹni bẹ́ẹ̀ tó bá nírú nǹkan bẹ́ẹ̀ alájàkúrò àti omi alájù ṣé wọ́n lè wá ságbàlá yín mà tí ó sì lọ. ẹni tí irú ẹ̀ bá ṣe kó wá àìmọye irú ẹ̀ tó ti kúrò ń bẹ̀ àìmọ̀rọ̀ irú ẹ̀ tó dúró bẹ́ẹ̀. àìmọye irú ẹ̀ yìí ń àrẹ́sẹ̀ pa ní gbogbo yẹn yẹn ò sí nínú. àwọn èèyàn mìíràn rò pé ajẹ́nìkan ẹ lè ìlú òògùn ọlọ́run tó bá wá àbáwójútùú sọ́rọ̀ ara rẹ̀. àkàngbọ́nlẹ̀ gbọ̀ngbọ̀n ni ó mọ̀ kan ìyàwó rẹ̀ nínú ilé wọ́n tí wọ́n ilé bá ṣe pé alájà kúndúrà tó mi alájù. sórí nọ́mbà wo ma. ẹni zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four wá tó kéré jù nínú owó ọ́fíìsì lọ́hùn ni ọmọ tàbọ̀rọ̀ ọmọdé. alájà kúndúrà tó mi ẹ̀yin wo wèrè. atọ́kùn mélòó gbogbo ara mi ti wo wèrè ṣé mo lè di wèrè mú. ohun tẹ́ ẹ bá mọ̀ ohun tí mo ní láìkí ni pé ohun tẹ́ ẹ mọ̀ lẹ́yìn ọ sọ. ohun tí mo bá mọ̀ ni màá sọ ìwọ tó jẹ́ tó ń wá ọmọ pé alájà Kudirat omi alájú iṣẹ́ rẹ̀ ò lọ déédé pé mí ogun ayé ni òrò lálàkàlà pé mí àwọn ayé kan bẹ́ẹ̀ kò lórí ìrìn àjò kan tàbí omi pè mí ìwọ tó gbèjú sí nínú pè mí ìwọ tó ṣe gbogbo tó wà lẹ́yìn yẹn ti tó ìwọ tó bá wá tí gbogbo nǹkan báyìí bá sàn náà wàá dúpẹ́ fọ́lọ́run. Hmm. ọ̀rẹ́ yọ̀ǹda nọ́mbà yín alájà Kudirat tí wọ́n alájì. nọ́mbà mi zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. kórìtà tá a dé yìí á ṣe ojú òpó lẹ̀ fáwọn èèyàn. wọ́n pè wọlé ní life and direct. ẹ woṣẹ́ fáwọn èèyàn kọ́ bá lè mọ̀ pé ẹ Alhaji Kudirat Omi Alájọ atato iyọ̀ dùn nọ́mbà tẹ́ pè wá sí ni zero nine zero iṣẹ́ ìgbà wáṣẹ̀ nọ́mbà Alhaji Omi Alájọ tọwọlé iṣẹ́ ìgbà zero nine zero twenty nineteen ninety nine zero nine zero twenty seventeen nineteen ninety nine òun nọ́mbà tẹ ẹ dárúkọ yín orúkọ ìyá yín ẹ sì kò níbi ariwo òun nọ́mbà tá a fi dá sórí ètò ní láìpadà ẹ wọṣẹ́ fáwọn èèyàn nọ́mbà tí wọ́n fi wọṣẹ́ nu alájà Kudirat Omi alájà bá mi yọ̀dá nọ́mbà ti yín gangan. nọ́mbà tèmi ni zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero eight zero. zero eight zero. sixty two. sixty two. sixty two. sixty two. forty seven. forty seven. forty nine. forty nine. nọ́mbà mi alájà Kudirat Omi alájà. ẹ wo ṣe fáwọn èèyàn ní life and direct àti ju nọ́mbà ilé iṣẹ́ wa kalẹ̀ zero nine zero àbí bẹ́ẹ̀ kọ́ ni àti ju nọ́mbà iléeṣẹ́ wa kalẹ̀ tó jẹ́ pé ẹ fi jàǹfààní alájà Kudirat omi alájò alájà ẹ bá mi yọ̀ǹda kankan fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ lórí atẹ́gùn ọ̀pẹ́ kan náà ni wọ́n ti wọlé. ẹ kú ojúmọ́ o ẹ ti wọlé o ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú àárọ̀ o. ó rẹpẹtẹ nù èèyàn márùnún la fẹ́ kí wọ́n jẹ àǹfààní alájà Kudirat Omi Alájù láàárọ̀ yìí sí mẹ́fà Ọlọ́run jẹmi náà wà nínú olóríire náà wọ́n ó pè wọlé alájà ọdà wọn lóhùn ní life and direct alájà bá mi yọ̀ǹda nọ́mbà tí yín gangan padà. nọ́mbà mi ni zero eight zero mhm. six two mhm. six two four seven four nine zero eight zero sixty two sixty two forty seven forty nine. alájà kúrò àti omi alájú wọn fẹ́ kẹ́ jàǹfààní kẹ́kẹ́ kalẹ̀. ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ o ẹ ṣeun ta ni mo bá sọ̀rọ̀ orúkọ yín àtorúkọ mọ̀mọ́ yín. wòlíì Sunday ló ń sọ̀rọ̀ láti ilé Ìlọrin. wòlíì Sunday láti Ìlọrin. ẹ dákun àmọ́ mo fẹ́ bèrè tẹ́sán kan. ok mo ń gbọ́ tí èèyàn bá fẹ́ ṣe àgbé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 bọ́sẹ̀ ọmọ ẹ́sà. bọ́sẹ̀ ọmọ ẹ́sà. bẹ́ẹ̀ ma. a ti ń dá yín lóhùn o. ẹ ní sùúrù kẹ́ gbọ́ o. ẹ ní sùúrù kẹ́ gbọ́ a ti ń dá yín lóhùn o. ṣé ti gbọ́ ẹ̀ló ṣé ti ń gbọ́ mi a ti ń dá yín lóhùn kẹ́ ní sùúrù kẹ́ gbọ́. ó ti mọ̀. wọ́n ní ká mọ̀mọ́ bínú kí bínú mọ̀ dá o ṣe ti gbọ́ wọ́n ní ẹ má mọ bínú kí bínú má dọ̀rẹ́ nù fún yín wọ́n lẹ́ mọ bínú díẹ̀díẹ̀ ẹ àbírọ́ ni ẹ ìbínú rárá ẹ wọ́n ní ẹ má mọ bínú mọ́ àwọn oore kan bọ̀ wọ́n fẹ́ tò léra yóò sì mẹ́gbin lọ́wọ́ tẹ́ bá ti bínú ẹ ti dànù nìyẹn torí ẹ ti ń process nǹkan kan lọ́jọ́ tó ti pẹ́ ó sì fẹ́ tó yín lọ́wọ́ ṣùgbọ́n àbírọ́ ni mo pa tọ̀ bó bá ṣe jẹ́ ni kẹ́ ẹ sọ àwọn nǹkan tẹ́ ń process yóò tó yín lọ́wọ́ gbogbo nǹkan tó sọnù ń bọ̀ wá wọlé ṣùgbọ́n tẹ́ ẹ bá ti tẹ́ ẹ bá ti sọ́ra fún ìbínú ẹ fẹ́ dànù nìyẹn ẹgbẹ́ lẹ́ẹ̀bọ̀ ẹ pè mí lẹ́yìn ètò ṣe gbọ́ ẹgbẹ́ yín lẹ́ẹ̀bọ̀ ẹ pè mí lẹ́yìn ètò ẹ máa pè mí ẹ máa pe nọ́mbà mi ẹ máa pe nọ́mbà mi lẹ́yìn ètò. ẹ pe nọ́mbà yín fún gbogbo ọmọ nàìjíríà kí wọ́n bá lè gbọ́. nọ́mbà mi ni zero eight zero. zero eight zero six two. sixty-two. sixty-two again. sixty-two. forty-seven. forty-seven. forty-nine. forty-nine. nọ́mbà tẹ́ pè mí omi alájù sí ni. ẹ pè é lẹ́ẹ̀kan sí ma. zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. ẹ bá mi dáhùn èèyàn lóhùn mà. ẹ kú ojúmọ́ o ta ni mò ń bá sọ̀rọ̀ orúkọ yín àtorúkọ mọ̀mọ́ yín. èmi náà mọ̀ wọ́n. ẹ. ẹ gbóhùn sókè ọmọ tèmílá ọmọ rìáná. tèmílá ọmọ rìáná. Hello, mo wà pẹ̀lú yín ẹjọ́ ṣé kò síbi tó dùn yín. àìsùn wọn ni ẹ ní múra kẹ ẹ sùn ṣàìsàn o wọn ní kí ló ṣe yín tẹ̀ sùn wọn ní sùn ni wọn ní nǹkan òkó jọ sẹ̀ jẹ gbèsè sẹ̀ lówó. ni ò ẹ sùn ẹ sì ní kò sí àìlówó náà àìsàn ni torí kì í sùn ẹ sùn tó nítorí owó ẹ pè mí lẹ́yìn ètò ṣe ti gbọ́. alájà kúrẹ́ àti omi alájò ẹ bá mi yọ̀ǹda nọ́mbà yín gangan. nọ́mbà mi ni zero zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. nọ́mbà mi alájà kúrẹ́ àti omi alájò. ẹ kú ojúmọ́ o ta ló ń sọ̀rọ̀ láti bo ẹ kú ojúmọ́ o ẹ ti wọlé ẹ sọ̀rọ̀ o. ẹ ṣe kí lorúkọ yín àtọrúkọ mọ̀mọ́ yín. ẹ jẹ́ ọmọ sí mi. ẹ. ọmọ. ọmọ sí mi ẹgbẹ̀gbọ́n gbọ́ sókè ẹ dákun. a ti ń dá yín lóhùn o. bàbá ẹ pè mí lẹ́yìn ètò ẹ ní ìdìrà padà ṣe ti gbọ́ mi ẹ pè mí lẹ́yìn ètò ẹ ìdìrà padà ẹ ní wọnú ogun ńláńlá o ṣe ti gbọ́ torí ogun ìdílé wọn bá yín fà àpẹẹrẹ kọ̀ọ̀kan gan ti ń hàn sẹ́yìn náà ṣùgbọ́n ẹ ti mọ̀ bóyá ẹ ti mọ̀nà tẹ́ ẹ gbégbá ni bóyá ẹ dẹ̀ ti ń sáré rẹ̀ ṣe ti gbọ́ mi bàbá ṣé wọ́n joyè lé bàbá yín ni. alájà Kudirat Omi Alajo ẹ yọ̀ǹda nọ́mbà yín ká máa kásẹ̀ ètò ńlẹ̀ gbogbo ẹni wọ́n bá fẹ́ pè yín wọ́n máa pè yín lẹ́yìn ètò zero zero zero eight zero six two six two six two six two four seven four seven four nine four nine zero eight zero zero eight zero six two six two six two six two four seven four seven four nine four nine ẹ bá mi ṣàdúrà fún gbogbo fámìlì wa ká tó máa lọ kí wọn gbé balẹ̀ ọlọ́jọ́ mẹ́jọ. ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi lẹ́nìí gbogbo ibikíbi tó òkú ti máa gbọ́ mi lẹ́nìí gbogbo ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí tó ń rí mi tó ń wo fídíò yìí tó ń ṣíà ẹ̀ fún gbogbo èèyàn gbogbo yín ibi tẹ́ bá wà lónìí ẹ máa gbọ́ mi àdúrà yín á sí ní gbà lénìí òní lọ́jọ́ ajé apẹ ajé sínú iṣẹ́ yín lénìí ajé á yín lóhùn. àṣẹ Èdùmàrè owó ńlá ńlá tí ràn yín ò gbà rí ẹ gbà báyìí. àṣẹ Èdùmàrè ajé ńlá ńlá tí ràn yín ò rí rí ẹ máa rí báyìí. àṣẹ Èdùmàrè owó ńlá ńlá tó ń dẹ́rù bòṣì ajé ńlá ńlá tó ń dẹ́rù bòṣì aláàánú kan tó ju gba aláàánú lọ olóore tó ju olóore lọ aláàánú tí ó sọ fún yín pé èmi lọ́nà sí ẹ yóò dìde sínú ayé yín. àṣẹ mo pàṣẹ ìtura fún yín gbogbo tí jẹ́ àìsàn nínú ara nínú àgọ́ ara kò ní fi ilé yín ṣe gbogbo. ẹ àjíǹde ara yín ò mọ jẹ o. àṣẹ Èdùmàrè. ìgbà tábà fi pàdé lọ́jọ́ mẹ́jọ oore ńláńlá oore kàbìtì oore ìrọ̀rùn oore ìfàyàbalẹ̀ òní yóò mọ bá gbogbo yín gbé. àṣẹ mú kí yín pé àdélébáre o. àṣẹ Èdùmàrè gbogbo àwọn ọmọ yín pátá gbogbo ọmọ wa pátá wọn ò mọ ṣe oríire o ọmọ wa ó yàn wọn ò yanjú lójú ẹ àṣẹdùmarè ẹ máa ṣe àrẹ máa láìkẹ gbogbo gbogbo àwọn ọ̀tá pátápátá la fi rélé ní ọ̀tá ilé ìyá ọ̀tá ilé bàbá ọ̀tá ẹ̀rí àdúgbò ọ̀tá inú ilé ibi tẹ̀ ń gbé ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ ọ̀rẹ́ tó ń ṣe bí ọ̀tá sí yín ogun tẹ́ mọ̀ àtẹ̀yí tẹ́ mọ̀ èyí tó lè mọ pa yín fíra wọ́n ní àtogundógun báyìí ní tọkọ́ àtogundógun báyìí ní tọ̀ tìbọn àtogundógun báyìí ní tàdá gbogbo ọ̀tá pátápátá pátápátá tó bá lẹ̀ ní rọ́nà lọ tó bá lọ́n fẹ́ gbogbo yín mọ́lẹ̀ tó bá lẹ̀ fọ́ gbogbo ọmọ yín mọ́lẹ̀ tán bá ti ń wọnú ogun kan wọ́n sì tó mọ wọ̀. àṣẹ Èdùmàrè alájà abẹgbẹ lọ́jọ́ mẹ́jọ kọnu. bẹ́ẹ̀ni abọ ẹgbẹ lọ́jọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ lẹni kí Ọlọ́run Olódùmarè ọba tó ní kápá gbogbo wa lọ́dọ̀ ọba tó ní wá ọba tó mọ wá tó mọ̀ wá oh. tó mọ bá ṣe débí lẹ́nìí tó mọ bá ṣe ń ṣètò lọ́wọ́ tó tún mọ bá ṣe fẹ́ kúrò ńbẹ̀ kábíyèsí Olódùmarè kó fi ẹ̀mí wa kalẹ̀ díjọ́ mẹ́jọ ààbọ̀ ẹgbẹ́ fún gbogbo ẹ̀yin ẹ̀yin yẹn wa ẹ máa ṣàrẹ ẹ máa láìkẹ mo ní rere ni wọ́n ṣe ìwọ ní ṣèkà bí rẹ́bàdì bí ìpàdé dọ̀hún o.